pé alẹ́bẹ̀rẹ̀ ẹ rí i pé lẹ́kṣọ̀ ọ̀nà méjì ó ní mo pin sí abala kan ní aláǹfààní láti lè ṣàlàyé ń bẹ̀ ìyẹn ni àwọn okùnfà èyí tí máa ń wáyé láàrin ọkọ láyà so ìpín ẹlẹ́ẹ̀kejì ni èyí tó ṣe pé ìmọ̀ ń wáyé tí èsè láàrin ọkọ láyà ni ó ti fà á so ìjọba àsìkò ni ò jẹ́ kí aláǹfààní láti lè ṣe àlàyé léyìí so kí á má bínú. ìbéèrè tí ọkọ́kọ́ wà ń bí ni pé. tí ọkùnrin tó bá fi ojúṣe rẹ̀ lẹ̀ láì ṣe pàtàkì jùlọ lágbára ìnáwó so kí ni ọ̀nà àbáyọ fún yẹ irú kéèsì báyìí kìí ṣe nǹkan tí ó jẹ́ nǹkan àjòjì nínú àwùjọ wa pàtàkì jùlọ nílẹ̀ yorùbá yìí so kí ọkùnrin kọ́ fi obìnrin kọ́ máa lè ṣe àmójútó jíjẹ mímu so tó sì já sí pé ọ̀ràn àyàn lélẹ́yìí jẹ́ nínú islam. so alákọ̀ọ́kọ́ ni pé ọkùnrin ọgbọ́dọ̀ mọ̀ yìí pé ìyẹ́ òun ti kúrò lọ́kùnrin báwọn kódà nínú ọ̀rọ̀ orí yorùbá tọkùnrin ọba ti lè sènáwó fún obìnrin tí ò kìí ṣe ọkùnrin rárá bó tilẹ̀ kọ́ ma ṣùgbọ́n nínú nǹkan tí kọ̀dá láti gba èèyàn márùn ò divorce a sì ti ráwọn obìnrin tí wọ́n fara darú ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ọmọ wọn yára látara bẹ́ẹ̀ so ìgbìyànjú tí màá àbí ìmọ̀ràn tí màá fúnrú obìnrin bẹ́ẹ̀ ni pé kó sì gbìyànjú láti lè lọ rí irú bàbá ẹni yẹ abẹ tí ó mà tó lè gbọ́rọ̀ sí lẹ́nu ní nǹkan tọ́já sí pé wọ́n fi pe àkíyèsí rẹ̀ sí pé bóun ni ó ṣe fi obìnrin lé tí ò ní tọ́jú ẹ̀ ìwọ̀n bá tí òun náà bá lágbára láti lè máa ṣe fún rẹ̀ so kọ́ máa ṣe torí pé ibòmíì tí ó lọ kò tí ì máa kí nìkan tí yóò bá padà gbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bẹ́lọ́n àti gbìyànjú ìmọ̀ bá sọ̀rọ̀ kó sì máa pe àwọn èèyàn kọ́ máa bá sọ̀rọ̀ yálà àwọn tọ́jọ́ rẹ̀ rẹ̀ ni àbí bákan ni ṣùgbọ́n níbi nínà yẹn náà àkíyèsí wà ń bẹ̀ torí àwọn nínà kan wà tó ṣe pé obìnrin máa ń béèrè sí èso ọ̀ràn yàn sọ ṣùgbọ́n tó bá ṣe pé àwọn ìnáwó tọ́jọ́ ọ̀ràn yàn kọ́kùnrin ó ṣe ni so ìyẹ kó ṣègbìyànjú bí ó ṣe rá àwọn tí ó bá sọ̀rọ̀ tó ní ó sì máa bá sọ̀rọ̀ tí ó máa bẹ lọ́hùn tí ọba ṣe tọ́ba lè farada yẹ ni pé tọ́ba ní ọ̀nà míì tó fi já sí pé ó fi lè máa tọ́jú ara ẹ̀ kọ́ máa ṣe pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwọn wàhálà yẹ ọ̀nà ọbọ̀ ó jẹ́ kí ọmọ rẹ̀ ó ti bẹ̀ ní àlùbáríkà ṣùgbọ́n nínú ẹ̀tọ́ rẹ̀ nínú sẹ̀ríà ni pé ó lè pèpè fún kí ìkọ́ rẹ̀ ni ó wáyé láàárọ̀ ọ̀nà ìbéèrè kan bọ̀ ní sì tí a fi béèrè láàárọ̀ ọ̀nà tí obìnrin fi lẹ́tọ̀ọ́ obìnrin ò lè kọ́ ọkọ nínú sẹ̀ríà ṣùgbọ́n ọ̀nà wo ni yóò lò ní pé yóò gbé lọ sí court alhamdulilah court sẹ̀ríà wà lábùjá ní ọjà bàbá ya pé wọn ò recognize tó lọ sí èyí tí ìgbà tí ò sì ti sẹ̀ríà yẹn èyí tí wọ́n máa ṣe ní mọ̀pọ̀n kankan ni nínú pé láti lè retí àwọn ẹ̀tọ́ kan ni tí ọba sì ti lè pé a sọ pé kí jẹ́ kanú lébi tí ò sì ní bóyá ọ̀nà àbáyọ míì fúnra tiẹ̀ náà tọ́ba ti já sí pé ìfaradà yẹ kò ní lè ṣe tí ó fi wá lọ tún á máa ṣèṣekúṣe bóyá bíi sinna àbí àwọn nǹkan míì tó sì ti ṣe gbogbo àwọn ìgbìyànjú tó ṣe ọ̀lẹ́dọ̀ nínú sẹ̀ríà láti sọ pé bóyá kí ọkọ̀ yọ ọkọ̀ òun àbí pápá bá sọ pé òun ò lè kọ́ kó gbìyànjú sí ilé ẹjọ́ sẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì nínú béèrè ni pé obìnrin èyí tó ṣe pé ọ ń yajúlé kàkí tí ń ṣáájú òkè tí wọ́n wá kọ́ látara bẹ́ẹ̀ sọ lẹ́tọ̀ọ́ láti lè ṣe òpó nínú àṣà kásá yorùbá ni tí tí obìnrin àtọkùnrin bá ti lè fira wọn lẹ̀ kò sẹ́tọ̀ kankan láàrin wọn mọ́ lọ́kọláyà torí pé ẹni tí máa sọ pé lẹ́ńtì ọjọ́ èèyàn ìgbà wọn sì ti lè kọra wọn wọn èyí ṣèyàwó mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n nínú àṣà yorùbá yìí pé wọ́n ti lè kọra wọn bí ogún ọdún tọ́ba ti gbọ́ yìí pé ọkọ̀ tó kọ́ ìfúngà ó ti lè lọ sílé ọkọ̀ mi èmi ń rí dáadáa ẹ pé àtìlé ọkọ̀ mi ìyẹn ni ó ti wá sọ pé àwọn wá sopó ni òun wá jókòó ti àwọn ọmọ torí àwọn ọmọ òun nǹkan mara wọn báyẹn so àṣà ti yorùbá nìyẹn tí divorce bá ti lè wáyé láàrin ọkọ láyà kò sí tí ó lè sọ pé obìnrin yẹn ó ṣe òpó mọ́ rárá bó tilẹ̀ kọ́ ma bóyá yorùbá wa ní nǹkan kan tí máa tì máa ní wípé tí ọba ti sọ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbọ̀ máa rí òní yára eléyìí èrò rí kírò rí ni so kò sí nǹkan kan tí ó sọ ma kò sí nǹkan kan tí ó ṣe obìnrin yẹn torí pé wọn yé sí ẹlẹ́tọ̀ọ́ ara wọn mọ́ kódà kò lè wọlé tì mọ́ níbi àzàkàṣà yẹn tó dé dúró obìnrin tí ó ti kọ ọkọ tó ti lọ sílé ọkọ míì yóò wá sọ pé òun wá kí àwọn ọmọ àwọn òun àti bàbẹ́ ọmọ rẹ̀ ó tún àjọ jókòó ó tún àjọ máa sọ̀rọ̀ wọn ò lẹ́tọ̀ọ́ síra wọn rárá nígbà wọn bá ti lè tọ̀ra wọn. lára béèrè tó wà níbí ni pé tí wọ́n bá ṣe ìgbìyànjú tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ láyà tí wọ́n á ṣe ìgbìyànjú sọ̀tún sósì nídìílé bàbá nídìílé ìyá tí ọ̀sá sí ọ̀nà àbáyọ. sẹ̀rí àfi ìkọrẹ nílẹ̀ ṣùgbọ́n áhírù adúyà ni ìyẹn ni pé tí ọ̀sọ́nà míì rárá tí ò sí kíni o tí ò sí ọ̀nà míì rárá torí pé bákan mi torí ẹ rí i pé nínú òròrí àwọn míì ni pé divorce ọ̀gbọ́dọ̀ kọ̀ yẹn kọ́ máa wáyé ìròrí búnú kódà nínú sẹ̀mí ayé tá à ń ṣe tí ò tí ì ní ti ṣẹ̀rí àánú bẹ́ẹ̀ bá dọ́yé màpò ń bẹ̀ ẹ́ rí ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ ẹni tó bá sọ yìí pé dàìfọ́ọ̀sì ọ̀gbọ́dọ̀ máa wáyé ìyẹn ní tako nature torí pé ọkùnrin àtòbìnrin wọn ò mọ wọn lè bẹ̀rẹ̀ sí í jọ gbé kọjá sí pé ìsẹ̀mí ayé wọn ò rọrùn ìta ìmọ̀ọ́ká sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wà nù náà náà ni kẹ́ wà bẹ́ẹ̀ àbí ká sọ fún yín pé nígbà tó já gbogbo gbìyànjú bíi kẹ́ bára yín mu ẹ̀ láǹfààní àti bára yín mu ẹ rí i pé iná wọn sì máa ṣe ní tilé ẹjọ́ títa tí a gbé kalẹ̀ tí èsì ti ṣẹ̀ríà náà bí wọ́n bá ti kọ́kọ́ lọ wọ́n lè sọ pé wọ́n padà wá ìjọba ìwọ́n lọ ronú sí ìjọba bá dé tí wọ́n ṣe pé nǹkan kan náà wọ́n tún sọ kí ni wọ́n ṣẹlẹ̀ so wọ́n ní wọ́n máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí pé bẹ̀yẹ làlàáfíà wà tẹ́ ẹ bá fẹ́ gbé dandan gbọ̀n wọ́n gbọ́dọ̀ jọ máa gbé ni wọ́n para wọn bí wọ́n para wọn àbúrò kú wọn ó ṣe kí ni o so wọ́n fi hàn ra wọn so tí gbogbo gbìyànjú tí sẹ̀rí àní àgbà tá a bá ti gbà á tí ọ̀sán náà bá yọ so ọlọ́run kádàrá yìí pé àwọn èèyàn ọjọ́ fẹ́ra wọn nìyẹn ṣùgbọ́n síwájú yẹ á sì gbìyànjú bákan náà kéèyàn ó tó níyàwó kó ṣe ìsìkára ìsìkára wọn ni ká ṣe yẹ àdúrà kan sì ni tànàbí máa ń ṣe tọkọ wa kì í ṣe pé máa yajú léèkì torí pé ọ̀sẹ̀lẹ̀ ìfùgàn torí pé àwọn ọ̀sẹ̀lẹ̀ pọ̀ ẹlòmíì tí wọ́n bá ṣe pé wọ́n fẹ́ fẹ́ ọmọ yóò wá ní kọ́ lọ mú kọ yẹ ẹ̀ wá ìyẹn ni pé wọ́n fẹ́ mú lọ sí ibi tí ó ti yẹ wò ìyẹ́ kò bá ṣẹ̀rí àmú o àyè lọ sílé aláyẹ̀wò àbí lọ sọ́dọ̀ àfa kan pé bá mi ṣe é sì kára àdúrà téèyàn ó ti fún rè yẹn ni téèyàn bá ti ṣe ẹ̀mí balẹ̀ torí pé tó wà ní àdúrà yẹn ni pé ìtì fẹ́ dáwọ́ léyìí tó bá lóore fún mi láyé àtọ̀run ṣe ń rọrùn tí ọba ní lóore kọ́nà ọba kọ́mọ́ṣe ní ìrọ̀rùn tá ti fi àdúrà síwájú tá a sì fi ìwádìí tó yanrantí torí pé yẹn náà ọ a nídìí láti pe àkíyèsí sí pàtàkì jùlọ fáwọn tí ò tí ì lọ sílé ọkọ irú èsì mọlọsẹlẹ nísìn lára tí máa sokùnfẹ ni pé tọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin gan láti lérò obìnrin yẹn fẹ́ tọ́ba rí tẹ́lẹ̀sìn ni òun náà lọ dárun gbèsè ẹ̀rí tí wọ́n máa lọ sí mọ́sálásí tí ó di ẹlẹ́sìn ẹlẹ́sìn rẹ̀ tó dà láti lè rọ́mọ fẹ́ ni tọ́ba ti lè fẹ́ tọ́ba yẹ kálásì sọyẹ lọfọdéjà sí pé kátó lè gbà fọkùnrin kan akálàsẹ àwọn òbí wọn ké wọn kúkúrú pa àlámàrí yìí sori pé àwọn òbí tọpa tọpàtàkì lẹ ifo gan mo ti rí àyèmáyé òbí tọ́sọ yìí pé à ah, mo yẹ ijó là máa yan ọkọ fún obìnrin àbí là máa sọ yìí pé fẹ́ yìí má fẹ́ yìí ìtọ́ba ti mú wálé ni ìtọ́ba ti mú wálé kọ́ ìyẹn lọ́fẹ̀ẹ́ yá gbé nínú sẹ́rí àní tí jẹ́ wà líyò torí pé obìnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sílé ọkọ kò tí ní experience ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kọ́nu sí tó bá dunnú fún ó lè gbà ìyẹn ní sọ̀rí àfisọ́ pé wàlíyù tóun ti dàgbà tó jẹ́ bàbá rẹ̀ tó sì tí àlámọ̀rí rẹ̀ jẹ lógún tó yóò lè ṣèwádìí dáadáa ojúṣe òbí ni láti ṣèwádìí ẹni tó fẹ́ fi ọmọ wọn lábalẹ̀ ẹ̀sìn àti abala wa ṣùgbọ́n pa pé àwọn òbí ti gbé kalẹ̀ àwọn abitáwọn náà bá belong sí nínú àwọn tó jẹ́ lẹ́sìn ní ìbàdàn tá a wà yìí kéèyàn sọ pé òun fẹ́ fẹ́ ẹnìkan bọ́ sọ fún irú àwọn sẹ́kù wa àbẹ́lòmíì tá a ní mọ irú ẹni yẹ orí à kéèyà àfẹ́lẹ́sìn ni tí wọ́n bá ti mẹ́sàn rẹ̀ ibi tí ń gbé ìmáàmù tó wà ń bẹ̀ kọ́dà kó sẹ́yí pé ọ̀yọ́ lọ́wà ẹ̀yìn ọ̀rẹ́ntọ́ jẹ́ arọ́ ọ̀yọ́ bẹ́yẹn ti jọ lásìpọ̀ nínú onísùnà pé ẹni báyìí ṣèwádìí ẹ̀ so àyìnbámà ṣèwádìí ẹ̀ ọ máa ń jẹ́ ká kó sí páńpẹ́ kọ́lọ́mọba kí ọ̀sán wa ẹlẹ́ ìbéèrè míì tó tún wáyé ni pé àwọn tí wọ́n jẹ́ bèjì ṣé wọ́n lè rí ìyàwó ara wọn haram ni torí pé kódà ìyẹn gan àdébí sọ́lọ́lá àlùsálàm ló pè ní ikú jùlọ so ẹ ẹ ti. ọjẹ́ àbúrò èèyàn àbẹ́gbẹ́ èèyàn kò sí lára ẹni tó lè ríyàwó èèyàn débi pé wọn àjọ máa jọ máa gbára wọn pé ìyá alágbájá bàbá alágbájá gẹ́bí ṣe máa ń ní yorùbá ẹ nípa lílù sọ kìí ṣe oògùn àkọ́kọ́ nìyẹn a ka